àbí kí ni Babangida ń sọ lẹ́nu tí ó dùn yìí gan-an àwọn àgbàlagbà onílù ilẹ̀ Yorùbá nílù kan tí wọ́n máa ń lù tọ́rọ̀ bá tojú sùn wọn pàápàá tẹ́nìkan tó bá yẹ kó gbé jẹ́ bá ń ṣe wúrúwúrú nù yàrá tó ṣàǹfẹ́ káwọn èèyàn mọ̀ pé òun wà níbì kan ìlù tí wọ́n máa ń lù náà ni pé kàtìkàtì ló ń wí kàtìkàtì ló ń wí kàkà kó dọ̀bálẹ̀ kó ní mo tú bá kàtìkàtì ló ń wí lásìkò tá a wà yìí irú ìlù tó bó lórí ìjọba ológun orílẹ̀-èdè yìí ń gbà kan Ibrahim Babangida mú gan-an nìyẹn o ọkùnrin náà sọ̀rọ̀ pẹ̀lú àwọn onítẹlifíṣàn lọ́sẹ̀ tó kọjá yìí ohun tó sì sọ báyàn nú jẹ́ tààrà nítorí ọ̀rọ̀ náà kì í ṣòdodo lórí ọ̀rọ̀ ọ̀bù tí wọ́n dì ní June twelve ọdún 1993 Babangida ló ṣètò òdìbò náà Gòkè Abíọ́lá ni wọ́n ló wọlé nínú gbogbo òbò tá a sì ti ń dì Nàìjíríà kò tó di June twelve yìí ni o àtìlẹ́yìn June twelve náà kò síbò tó dára tó ṣùgbọ́n Babangida ìfún rẹ̀ ló fagilé bò ọ̀hún tó pàṣẹ pé bò náà ò dáa àfi kí wọ́n tún mí dì tó sì ti bẹ̀gbẹ́gi dínà fẹ́ MKO tó wọlé tí wọn ò jẹ́ ó ṣèjọba nígbà tọkùnrin yìí ń fagilé bò náà lọ́jọ́ kẹtàlélógún oṣù kẹfà ọdún 1993 náà ó láwọn ilé ẹjọ́ tí wọ́n ń bára wọn jà lọ́tún lọ́sì ló jẹ́ kí wọ́n fagilé nítorí ìjọba òun ò lè torí ọ̀rọ̀ ọ̀bọ̀ káwọn bẹ́tò ìdájọ́ nàìjíríà jẹ́ gbogbo èèyàn ló mọ̀ pé rọ́lọ́kùnrin tí wọ́n ń pè ní Maradona ń pàǹgbà náà wọ́n sì sọ bẹ́ẹ̀ jáde ṣùgbọ́n ó takú ó lóòótọ́ lòun sọ lọ́sẹ̀ tó wá kọjá yìí ọkùnrin náà jẹ́wọ́ pé lóòótọ́ làbíọ́lá wọlé ṣùgbọ́n òun ò lè gbéjọba fún un nítorí tóun bá gbéjọba fún un àwọn sọ́jà kan ó fìbọn gbàjọba lọ́wọ́ òun wọn ó sì pọ̀pọ̀lọpọ̀ èèyàn bíi tí wọ́n bá ti fẹ́ gbàjọba náà Babangida ò sọ fún wa ìdí táwọn sójà fi fẹ́ fìbọn gbàjọba nítorí pábíọ́lá wọlé ìbò bẹ́ẹ̀ ni kò lè fẹnu ẹra ṣàlàyé páwọn fúlàní tí wọ́n ń ṣe lórí àwọn ńgbà náà àwọn wọn takú páwọn ò fẹ́ kẹ́ni tó bá tapá alẹ̀ yorùbá tàbílẹ̀ ibo wá ṣèjọba láwọn lórí Babangida mi léyìí o ó sì mọ̀ pé ohun tó ṣẹlẹ̀ nìyẹn ká tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pò náà gbà Pàbíọlá wọlé àwọn ò kàn gbéjọba fún ni nítorí pé Babangida ò gbéjọba fábíọ́lá yìí ǹjọ́kùnrin yìí mọyì òfò àtàdánù tó ń kó bá Nàìjíríà bí ǹjọ́ mọyì àwọn èèyàn tí wọ́n kú nítorí ọ̀rọ̀ yìí ṣá ó dájú pò náà gbọ́dọ̀ mọ̀ pé àwọn tí wọ́n kú òjú yẹ àwọn táwọn tó fẹ́ fìbọn gbàjọba àbá pa lọ òun náà mọ̀ nira tójú gbogbo Nàìjíríà rí láyé Abacha ó sì mọ àwọn táwọn sójà Abacha yìnbọn pa láìṣẹ̀ láìrò ṣe bọ́ọ̀rẹ́ tímọ́tímọ́ lòun Babangida àtàbíọ́lá ṣé yóò wá sọ pé òun mọ̀ pé òun dalẹ̀ ọ̀rẹ́ òun ni ṣe bábíọ́lá wọlé ìbò àwọn ni wọn ò gbé e fún ṣé Babangida ò wá mọ̀ páwọn ṣẹ̀sọ́ lọ́hùn ayérayé àwọn ṣẹ̀sẹ̀ lẹ́dàá gbogbo ọmọ nàìjíríà àwọn sì balẹ̀ ayé jẹ́ nítorí ìfẹ́kúfẹ̀ẹ́ tara wọn nìkan ẹni téèyàn ń sá fún nírú àwọn bíi Babangida yìí ẹni tó tọ̀rẹ́ ẹ̀ lọ́pọ̀ tó ṣekú pa tó lè fakú ọ̀pọ̀ àwọn èèyàn torí kẹ́yà kan má lè ṣèjọba láwọn tó kù lórí òun Babangida ló ṣekú pa Bíọ́lá òun náà ṣámọ̀ wàhálà tó dá sílẹ̀ ńgbà náà ló ṣekú pa Abacha fún rẹ̀ òun náà ṣámọ̀ Kúdí Abíọ́lá ńkọ́ Alfred Rìwánì ńkọ́ àtọ̀pọ̀ àwọn míì bẹ́ẹ̀ tí ò Ọlọ́run sì ṣe ẹnu ẹ̀ ló náà wà bó bá jẹ́ báyé àwọn tí wọ́n jọ jẹ́gbẹ́ sí rí láyé òun náà rí yìí ẹnu ẹ̀ ló wà yẹn o ṣùgbọ́n kó yé bá àwọn ọmọ nàìjíríà nú jẹ mọ́ o kó yáa gbẹnu ẹ̀ sọ́hùn kó jókòó jẹ́ kó farabalẹ̀ kó máa gbẹ̀san aburú tó gbélé ayé ṣe ó ṣojú mi kò rò nìyẹn o nínú ìwé ìròyìn aláròyé tó jáde lọ́sẹ̀ yìí